oògùn láti bọ́ lọ́wọ́ èyíkéyìí nínú nǹkan tí a ń pè ní àmúbọ́ ìjákulẹ̀ ẹ mọ̀ pé àwọn kọ̀ọ̀kan ló máa ń fà á tí àwọn èèyàn tá a máa ṣe bísínẹ́sì tí ò ní rèrè jẹ tá a máa rógun promise and faith tá a máa rógun ìjákulẹ̀ ẹni tó ń wọ́kọ tí ò ní rí ọkọ bọ̀rọ̀ gbogbo àwọn tó bá ń rí yóò mọ bọ́mọ lọ́wọ́ ẹni tó ń wáyàwó tó yẹ pé yóò máa rí ìjákulẹ̀ lórí ìyàwó níní kódà ẹni tó ń bẹ lọ́rùn ọmọ ẹlòmíì wọn á ti pè fún project project yẹn tá a ti rí pé kí ní iṣu àtúnjámọ lọ́wọ́ kí ni àwọn nǹkan tó máa ń fà á nínú àwọn nǹkan tó máa ń fà á òun náà ni ká máa jẹun lójú oorun kí ọmọ alálàpọ̀ òun jẹun lójú oorun òun lálàpọ̀ òun ní àjọṣepọ̀ lójú oorun ó ń forí kókun aláǹtakùn ọ̀rìn rínrìn mọ́lẹ̀ àtàwọn àlá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbogbo àwọn irú àwọn ogun yìí ogun ìjákulẹ̀ ni kì í jẹ́ kíyàn tẹ́gbẹ́ ni kí ni nǹkan tó wá máa bá mi ṣe ó máa bá mi wá èso láà Aida èso láà funfun àìdá èso láà pupa ṣáà ti gẹ́ẹ̀tì èso igi láà òun ní èso láà tó bá wà yìí wàá wa kó pọ̀ wàá wá wá èpo ọ̀bọ̀ tó fẹ̀ dáadáa epo ọ̀bọ̀ yẹn wàá fi tẹ́lẹ̀ ìkòkò tó bá ti fi epo ọ̀bọ̀ tẹ́lẹ̀ ìkòkò wàá wá gbé èso láàyè ò ní wọ̀n wọ́n tó bá ja tigitigi báyìí bó ṣe ja ìbáyìí fẹ́ lu eléyìí báyìí South Africa làwa wà o èso láàní ẹ máa gbé sórí epo ọ̀bọ̀ yẹn tó bá ti gbé sórí epo ọ̀bọ̀ yẹn bẹ́ẹ̀ yẹn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 tẹ́ bá ti rí tẹ́rí pé kò complete kò complete ẹ wọnú main page fídíò wa complete síbẹ̀ so tọkọtìyàwó tó ń wojú ọlọ́run ọba fọmọ ẹ get transformer eleven hundred power tó ń wo tó ń wá tó ń ṣiṣẹ́ fún infertility fọmọ ẹni tó ń wọ ọmọ àbọ́kùnrin tó ní weak erection quick ejaculation gbogbo àwọn àrùn tó ń da nǹkan ọmọkùnrin láàmú àtàwọn àrùn tí ò kí ń jẹ́ kóbìnrin lè tè róyún ní ẹ get transformer twenty five thousand láǹtà ẹ dẹ̀ get all in one tó ń wo cancer diabetes stroke kódà ẹni tó ń jẹun lójú oorun tó ń forí kókó aláǹtakùn ẹ wọ́sọ̀pọ̀ wa lórí plus two seven six one two nine five six three eight nine ògèrè epo lẹ́ẹ̀ma fi lá